çok iyi. Çok iyi o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti jẹjẹrẹ wákàtí ọ̀wọ̀ yìí. Ọba tó dá wa sí, ọba tó pa wá mọ́. Ẹ má bínú nẹ́tíwọ̀kì Nàìjíríà ní o. Lórúkọ Jésù a ò ní gbèrè ìtìjú. Nẹ́tíwọ̀kì yẹn ń lọ, ó a ò ní gbèrè ìtìjú. Ọlọ́run má jẹ̀mú yóò dì wá jésù kristi olúwa àmì lórúkọ jésù kristi ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ayérayé ọlọ́run yanu adúpẹ́ àyìn agbẹ́gọ́ nítorí tó ṣe tánu ẹ̀dùn láéláé lájọjọ di wákàtí ọ̀wọ̀ yìí ọba tí ò já dòkó ọba tí ò jẹ́ ká di àrùkiri ọba tí ò di ohun tí ò jáde ohun tí wọ́n máa náwó lé lórí ọlọ́run gbọ́ ọpẹ́ wa bàbá gba ìyìn wa a ó títí láéláé jésù kristu olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ẹ má bínú ṣe nẹ́tọ̀ọ̀kì yẹn lọ lórúkọ jésù a ò ní gbèrè tìjú lẹ́ẹ̀kan sí ohun olúwa náà rí látẹnu yáàdé rẹ̀ bá ní ṣe jp tó wáyé tilé ìjọsìn wa ìjọ ṣẹ́gun ní tèmi lè àánú ní ìlú nàìjíríà níbí ní orúkọ jésù olúwa yóò fàánú bí ayé wa wò ọlọ́run májẹ̀mú yóò dì wá mú àdúgbò iléeṣẹ́ ìbílẹ̀ rédíò nàìjíríà tí wọ́n ní kí ohun olúwa ẹ̀kọ́ máa tẹ̀síwájú mọ̀ mí lórúkọ jésù ẹ ò ní ṣe dájú fún ẹnikẹ́ni ní ọmọ tẹ̀síwájú àdúpẹ́ lọ́wọ́ gbogbo ojú àtọkùn tó máa wò ó ẹ máa bá wa ṣí àrẹ̀ ohun tá a lè fi ràn yíyá àdúrà náà lọ́wọ́ ni èyí lórúkọ jésù olúwa yóò ran àánú sẹ́yìn náà yóò ràn yín lọ́wọ́ kó mọ olúwa náà rè látẹnu yá àdúrà ẹ̀kọ́ sí i bóyá fún àdúrà tàbí kánsẹ́lìn tàbí fún ìdí kan tàbí ìkejì tá a wá wò pé mo fẹ́ bá ìyá àdúrà yẹn sọ̀rọ̀ tẹlifóònù nọ́mbà mi náà rèé o oh seven o oh fifty seven eighty four twenty three eleven lẹ́ẹ̀kan sí o oh seven o fifty seven eighty four twenty three eleven tẹlifóònù nàbà fúnra mi báyìí ni máa gbé lórúkọ Jésù a ò ní gbèrè ìtìjú adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀rọ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀rọ Nàìjíríà tv ní ìlú London bẹ́ẹ̀ yẹn ní orúkọ Jésù lọ ayé ó dì yín mú ìlú London yẹn ò ní gbóná mọ́ yín iléeṣẹ́ náà ò ní di títì pa iléeṣẹ́ ìbílẹ̀rẹ̀ tẹlifíṣàn lórúkọ Jésù ẹ ó máa wà ní ohun ẹ̀ níwà mọ́ kò ní fọ̀ sí yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmì lórúkọ Jésù Kristi ohun tí mo mú wá fún wa ní ètò ní ọ̀sán yìí lórí ètò ohùn Olúwa ní ti ọ̀sán yìí látẹnu ìyá àdúrà ìrẹ́ abániṣe jp òun náà ní àlejò ayọ̀ òun ní àlejò ayọ̀ lórúkọ jésù àlejò ayọ̀ wà báyìí mọ́mí ẹ̀ lè ṣe àmì mo ní lórúkọ jésù kristi àlejò ayọ̀ yóò wáyé kàn dádì ẹ̀ ṣe ẹ̀ ṣe àmì mi ò rí ẹnu àmì yín mi ò rí ọwọ́ àmì yín kó máa kọjá lọ àlejò ayọ̀ yóò bá yín ọ ẹ pé ṣé tọdún ti ń parí ọdún wo ló ń parí lọ àwọn tó ń kọ́lé ń kọ́lé àwọn tó mọ́tò tuntun rà àwọn tó jẹ́ lẹ́tà gbà lórúkọ Jésù àlejò ayọ̀ bẹ́yìn náà torí ẹ gba lẹ́tà ayọ̀ ní èyí tó kù tó ọdún yìí máa fi parí àlejò ayọ̀ wọlé tà yín yóò sì ṣe tó jọ àti tó yẹ àti tó tọ́ fún yín yóò ṣe fún yín bẹ́ẹ̀ ni yóò rí jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ká fẹ́ wo àwọn èèyàn méjì kan tí àlejò ayọ̀ lọ bá èmi wá fi àwọn méjèèjì ni mo fi ń pòwe nínú ayé yìí lọ́wọ́lọ́wọ́ pé ọkùnrin àti obìnrin àlejò ayọ̀ lórúkọ jésù wọn ò wá yín kàn ohun tó tẹ̀ tọ́ sí yín tó yẹ kí wọ́n ṣe fún yín wọn ó ṣe fún ẹ̀mí abánidẹ́gbọ̀n oore àbí ẹ̀mí abániṣẹ́ rẹ̀ ní orúkọ Jésù ò ní ráyè wọn ó ṣe ohun tó tọ́ fún yín nítorí àlejò ayọ̀ yóò wọlé tọ̀ yín àlejò ayọ̀ ó pè yín tẹ́yìn náà ó gbọ́ fóun kọ́ lálejò ayọ̀ lórúkọ Jésù àlejò yóò wà bá yín ẹ jáwọ́ ebe tí ó dòun ẹni tí wọn ò fọkàn sí pé ó lè ṣe rere ẹni tí wọn ò lérò wípé kí ni wọ́n ti kàkún aláìní wọ́n rí i pé ẹni tó tòṣì ni wọ́n wá wò ó pé kí la lè ṣe ẹ jẹ́jẹ́ lọ gbé àwo àpótí ẹnìkan lọ gbé ká mọ́lé kó tiẹ̀ lù pa bó ṣe rí nìyẹn fún ẹlòmíràn tó ń ro ibi ro ayé yín ṣùgbọ́n tí ò sì ní mọ̀ wípé àlejò ayọ̀ ni yóò jẹ́ nínú ìrìnàjò ayé yín. wọ́n gbé lọ bá nítòótọ́ òun gbà mọ́ra ó kú tí wọ́n pẹ́ kò lóun fẹ́ ṣe ń pẹ́ pẹ̀lú ló wá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mọ́mì dádì ó padà jẹ́ àlejò ayọ̀ nínú ilé èbèdí ó dómù ni lórúkọ jésù àlejò ayọ̀ yóò wá bá ẹ̀yin náà ní ìwọ̀n tí orí kù kó parí ògo yín àti ọlá yín àti ọrọ̀ yín tó ń bẹ nínú rẹ̀ kò ní gbé lọ torí ẹgbà lẹ́tà ayọ̀ Alẹ́dàáyọ̀ yóò wáyé kàn Alẹ́dàáyọ̀ yóò sì ràn yín lọ́wọ́ Alẹ́dàáyọ̀ yóò sòun tó tọ́ fún yín. mọ́mì dáàdì brọ́dà sísítà mi kò fọkàn sí wípé nǹkan ilé jẹ́ Alẹ́dàáyọ̀ nínú ilé òun kò fọkàn sí rápé o ti wípé báyọ̀ lè jẹ́ Alẹ́dàáyọ̀ fún ìrìn àjò ayé òun ẹ̀rí báyẹn àwọn mìíràn wò pé ní inú inú ayé tí àwọn wà yìí kí dẹ̀ ní ohun rere táwọn tí ì ṣe rí ẹ jẹ́ máa dúpẹ́ mọ́mì dádì mi ẹ máa dúpẹ́. àkókò yín náà ti tó tí àlejò ayọ̀ yóò wá ẹ̀yìn náà. ọlọ́run tó dẹ̀ mí sí tó jẹ́ kí kẹ́ ẹ wà láyé wà láyé ó ní tó fẹ́ fi wọn ni ó ní ògo àti ọlá tó fẹ́ gbé jáde nínú ìrìn àjò ayé yín ni sísítà mi ẹ má bá ara yín pin ẹ pẹ́ gba àwọn ẹgbẹ́ yín ti pálẹ̀ gba àwọn ẹgbẹ́ yín ti mọ́tò ọba tó dá ẹ̀mí yín ó ti mọ bí ó ṣe ṣe ọba tó ní ẹ̀mí yín ó ti mọ bí ó ṣe ṣe nítorí pé kí ni ẹ̀yin náà padà gba àlejò nínú èyí ẹ ṣe àmì o ẹ ṣe àmì lórúkọ Jésù kọ́dún ìkó tó parí ẹ ó gba àlejò ayọ̀ ayé yín àlejò ayọ̀ tó tọ́ fún yín lórí iṣẹ́ yín yẹn lórúkọ Jésù wọ́n pè yín wọ́n sì ṣe oore tó yẹ yín tó tọ́ sí yín wọ́n ṣe fún yín. ìwọ mọ́mì ò ń pè àlejò ayọ̀ tiẹ̀ ló ń béèrè fún bí iṣẹ́ ọmọ bí ẹ gbà á àkókò tí ó ti tó fún ọlọ́run náà ló ti dé yìí lórí àlejò ayọ̀ yín èyí tí ó wà bá yín torí pé kí ni ọlọ́run fẹ́ ṣe fún yín lọ́mọ májẹ̀mú ayọ̀ ni ẹ̀yin náà ó gbàlejò ayọ̀ tí ṣe ọmọ tuntun ọmọ rere bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Jésù nítorí pé àlejò ayọ̀ tiyín ilẹ̀ ń bèrè fún òun ní ọmọ èyí tó wà nínú ọdún ní kò ní bàjẹ́ alẹ́ ayọ̀ ni yóò jẹ́ tí gbogbo ojú òrìn gbogbo etí yóò wá gbọ́n sọ́kàkiri pé àlejò ayọ̀ ti wọnú ilé lágbájá nítorí pé kí ni òun náà ti di ọlọ́mọ. àlejò ayọ̀ lórúkọ Jésù mo ní yóò wọlé tọ̀ yín nítorí ebe ọdọ́mù ò fọkàn sí <clears throat> kò fọkàn sí rárá wúpọ̀ tí wọ́n ti ẹ̀gbẹ́ wá yìí ṣé ẹ mọ̀ pé ohun tí wọ́n gbé wá sínú ilé rẹ̀ yìí ó ti lu ẹnìkan pa tí í ṣe wúsà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ nínú ebè díódómù ó jẹ́ àlejò ayọ̀ tó jẹ́ pé kò fọkàn sí bí ẹ̀yin náà ò ṣe fọkàn sí àsìkò tẹ́ ẹ̀ fọkàn sí mọ́ yẹn gangan oyún dè àsìkò tẹ́ ẹ̀ fi sọ́kàn mọ́ yẹn gangan ìlàlejò ayọ̀ yín ó dé. àlejò ayọ̀ tọ́ sí yín lórúkọ jésù àlejò ayọ̀ yóò wọlé tọ̀ yín ẹ̀yin ẹja tún wo ìránṣẹ́ kan bíbélì ká lọ wòwe john nine ìwé john nine one to twelve fún ẹ̀ ọ̀rọ̀ yìí wà nínú ẹ̀ nítorí ni ọmọ yìí ó fọ́jú pátápátá gbogbo tí wọ́n máa ń afọ́jú ni ó tó wọ́jú láti inú ìyá ẹ̀ jáde ni wọ́n máa gbé e sí ojú ọ̀nà ló máa ṣe àgbẹ̀ ní ìgbésí ayé rẹ̀ àgbẹ̀ ló gbé lọ́mọjú ayé rẹ̀ mọ̀ láti lè ṣe kíni láti lè fi jẹun toró ti ka ìrìn àjò ayé rẹ̀ pé kò ní ìtumọ̀ ẹni tó ti fọ́jú tí ò tiẹ̀ kò tiẹ̀ sí àmì ojú ní ibẹ̀ ṣùgbọ́n Jésù ń kọjá ní tiẹ̀ ó sì rí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wá ń lọ́wọ́ Jésù pé bàbá o olùkọ́ni ṣé ọmọ yìí ló dé ẹ̀ṣẹ̀ bí àwọn òbí rẹ̀ Jésù pé kì í ṣe ẹnikẹ́ni ń ló dẹ́ṣẹ̀ ọmọ yìí kò dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ àwọn òbí rẹ̀ kò ṣùgbọ́n ká lè fi orun hàn ní lórúkọ Jésù forúhàn nínú ni bírọ́dà mi a gbọ́dọ̀ forúkọ ọlọ́run hàn nínú ìrìn àjò ayé yín tóun tí wọ́n lérò pé ó ti fọ́jú yẹn ohun tí wọ́n lérò pé kò ṣeé ṣe yẹn ohun tí ẹ ti fọkàn sí pé bí ó bá bá kú báyẹn ṣe ń lò ó bọ̀ náà nìyẹn. lórúkọ jésù olúwa yóò tan ìmọ́lẹ̀ sí ibẹ̀ ọmọ yìí máa ṣe agbe ni agbe ló máa ń ṣe nítorí pé kí ni òun ti fọ́jú láti inú ìyẹ́ ẹ̀ jáde ẹ lọ wòwe John nine ìwé John nine ẹ jẹ́ wo one to twelve rẹ̀ ọ̀rọ̀ ọmọ yìí wà níbẹ̀ ṣùgbọ́n tí n bá wò ó sùn èmi gan tí n bá rírú ọmọ bẹ́ẹ̀ ń máa wò ó pé èé ti rí tí ènìyàn ṣe rí báyìí ṣùgbọ́n Jésù tẹsẹ̀ dúró ibi tí àwọn sàmì àti iṣẹ́ ìyanu èyí tí àwọn ènìyàn tí wọ́n gbà ní ọwọ́ Jésù iṣẹ́ àkọ́kọ́ nìyẹn. kí ni Jésù ṣe ó tu tọ́ ẹnu ẹ̀ sí yèèpẹ̀ ó fi ṣe àmì ojú ó fi ṣe sí ojú ẹ̀ ó wá wò ó pé bí mo ṣe ṣe yìí ó yá máa lọ sí odò nísìnyí kó o lọ fọ̀ síbẹ̀ ẹ mọ̀ pé jésù kan ti lọ tẹ́lẹ̀ dé níbi odò ni ó ti tẹ́lẹ̀ dé níbẹ̀ bàbá mi arínú olùmọ̀ràn ọkàn ògbèjà kẹ́rù obo níjó gbèjọ ọmọ yìí ó sì jẹ́ kí àlejò ayọ̀ kó wá àlejò ayọ̀ tí yóò fà sí tí ò rò pé ojú ni ó lè tún jẹ́ ojú tó lè là báyìí tó sì lè yàn. ó ṣe é níbẹ̀ nítòótọ́ ó dẹ̀ lọ fọ ojú nì ó sì ń fọ́ ojú sì ń là ó ń rí omi ó wá ń sáré lọ sí ilé gbogbo àwọn ará àgbẹ̀ gbogbo àwọn ènìyàn tó ti mọ̀ pé ọmọ afọ́jú mọ̀ rèé kí ni ogo ohun ẹ̀gàn tí wọ́n fi ń pe ayé yín kí ni ohun ẹ̀gàn táyìn gan wò nínú ìrìn àjò ayé yín tẹ̀rù pé ẹ̀gàn. ó kún fi ìgbàgbọ́ rẹ̀ dá wọn ní tòótọ́ pé òun náà ni ṣé ẹ ní afọ́júmọ́. níyọ̀ nítorí pé kí ni àlejò ohun rere àgọ́ ara ìwà. èmi ò mọ ti fi ẹ̀yìn èmi ò mọ. ẹ̀bẹ̀ láàyè lórúkọ Jésù lè ju àyòkù iná. inú ayé ilẹ̀ ń béèrè fún wọ́n kí ayọ̀ wọnú ayé tiyín náà. àbí àlejò ẹ̀kọ́ wọ inú iṣẹ́ yín yẹn gan iṣẹ́ yín tó nídìí àlejò a sọ fún ọlọ́run ẹjá béèrè ẹjá kọ́kọ́ rẹ̀ fún ìjìyà ìgbà mìíràn nípa ìsọ̀rọ̀ bóyá ń dì máìdì fún ọlọ́run ṣé kò wá ṣe ó ẹ sọ pé ṣé kò yẹ kó ti ṣe ó tí yóò lè ṣe ló pọ̀ jù bẹ́ẹ̀ ni fún àṣọ olúwa ṣe fún mi ọlọ́jà mo ṣe fún mi àbákọ́ fún wa àmọ́ iye tó ń pè é káàkiri. ṣùgbọ́n àgbà tá a bá ń pè é a sọ pé ọlọ́run fẹ́ èyí ṣe é fún mi. ìgbà náà ni yóò tó mọ̀ pé ó ẹ fẹ́. ẹ jẹ́ bẹ̀bẹ̀ fún ìdáríjì náà. ẹ jẹ́ ká sọ fún ọlọ́run lẹ́yìn ní ká fi ọ̀nà ọ̀nà tọ̀tọ̀ sọ̀rọ̀ fún ìwọ ọlọ́run Èdùmàrè. ó sọ pé ó ṣe é ní. ọkùnrin ṣó òun pa òun kàn mọ́ ìkànnì lóyún ó ṣe kìí ṣe ní. ọ̀rẹ́ ti dé tí ó ti tẹ̀ wá lọ́wọ́ ẹ jẹ́ bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ọlọ́run máa ń dájú abẹ́ ẹ̀ṣẹ̀ tó wà ní ìwọ́ mi èyí tí mo ti fi sọ̀rọ̀ òdì sí ṣùgbọ́n tó yẹ pé tó yẹ ti ṣẹlẹ̀ nínú ayé mi ní ohun rere tí ẹ̀rọ bá ti ṣẹlẹ̀ pẹ̀lú ìgbàlódé orúkọ Jésù orúkọ Jésù alá Jésù alá Jésù ọlọ́run má jẹ̀mú dáàdì brọ́dà mi sísà àdébí ọ̀rọ̀ fún ọgbẹ́ pé ó bá sí ìhà ọlọ́run tó dàbí ìbínú tí ò wá tí kó tó yẹ kó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ní ohun rere ọlọ́run má jẹun kó dáríjì ọba àwọn ọba kó dáríjì ẹgbẹ́sẹ̀ kó dáríjì lórí orúkọ jésù kó pẹ̀sẹ̀ yẹn rẹ́ bẹ́ẹ̀ ni ó rẹ̀. jésù kristi ẹjẹ sọ fún ọlọ́run ẹ máa pọ̀ nígbà àti agbára èmi ò mọrú àlejò ayọ̀ tẹ́yìn ń béèrè ṣé ẹ lè lè máa lè jẹun fúnra ara yín yẹ máa wọ owó ènìyàn mọ́ni èmi wọn tó yà lè fẹ́ ìyá sọ̀rọ̀ ọlọ́run mi alẹ́ tí mo fẹ́ lórí ìrìn ayé mi rè é sọ pé ọlọ́run fàṣẹ yín lónìí a ó gbà ìgbà mẹ́tọ̀ ni mo kẹ́tọ̀ ilé ìtẹ́rẹ̀ yẹn ó yẹ aṣọ ọlọ́run ọmọ rere ni fún ayọ̀ ńlá ni olúwa fàṣẹ yín lò fún ìgbéga ńlá ni olúwa fàṣẹ dá yín lò fún oore tó tọ́ sí ayé yín olúwa kó fàṣẹ dá yín lò àlejò ayọ̀ tó tọ́ sí ayé yín ètò gbogbo èèyàn mọ̀ pé yíyẹ́sì àlejò ayọ̀ ti dé sínú ayé lágbájá lónìí ní orúkọ jíjá kó wá ayé yín kà àṣẹ kó gùn àṣẹ dá wọn lóhùn bẹ́ẹ̀ ni yóò rí jésù kristi wa àmín àmín àmín lórúkọ jésù kristi ẹ jẹ́ sọ fọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ohun kan yẹ mí ohun kan tó yẹ mí òun náà ni àlàáfíà tó péye dáàdì lórí àlàáfíà yẹyẹ àlejò ayọ̀ tó jẹ́. náà sókò tó yín ni ó ti tó ọlọ́run má jẹ́ ọmọ tó ní egungun ara àlejò ayọ̀ tí wọ́n èrè náà ní kó tún àgọ́ ara wọn ṣe lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ láyà tó ṣe bá tó ṣe ọmọ tó ṣe ẹ̀mí tó ṣe lónìí ní orúkọ Jésù àlejò ayọ̀ tí ó tún àgọ́ ara ṣe. Jésù lọ wá àmín àmín àmì ọ Jésù Kristi. mọ́mí ó sọ nínú yẹn ẹ rí pé ẹ ọlọ́mọ gan wò ní dáhùn àti máa mú ọmọ jáde bí àwọn ọ̀rẹ́ iṣẹ́ wọn jáde kò tí ì ṣe é ẹ já sọ fọlọ́ ẹ mú ọba pàṣẹ ààrẹ ìyọnu yẹn gbogbo dàbí òdì tí òye bájọ ẹ̀kọ́ wọnú yẹn lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù Olúwa kó mi ẹ̀ máa gbà ó yẹ máa fọkàn ilé ọgbọ́n tí òjẹ́ ká lè jọ ẹ̀kọ́ dénú yẹn lọ́wọ́lọ́wọ́ dàbí àbọ̀dé níbẹ̀ ṣe fáìbrọ̀ lọ́wọ́lọ́wọ́ Olúwa béèrè fún náà ní ọmọ ọlá kò sọ nínú yín ọlá yóò sọ nínú yín ọlọ́run tó mú ọlá sọ nínú hánà tó gún wà síbẹ̀ tó mú. ìyàtọ̀ ìṣẹ̀ṣẹ̀ sí hàn. àti agbára ìwà àlejò tó ń bá iṣẹ́ ìránṣẹ́ mi jẹ́ ìwà tó bá iṣẹ́ ìránṣẹ́ mi jẹ́ ìwà àlejò tó ń da iṣẹ́ ìránṣẹ́ mi rú ìwà ibi agbára jẹ́ ọlọ́run gbogbo àjò ibi tó wà ìrìnàjò ṣàránṣẹ́ ayé tí ó fẹ́ tó kó ṣàṣẹ ayé kó fẹ́ tó ṣàránṣẹ́ ayé kó bú jáde lọ́wọ́ ní ọkọ̀ sọ gbogbo ìrìnàjò lọ́wọ́ sọ̀rọ̀ alẹ́ gbogbo ẹ̀mí yóò láyé lọ́rọ̀ àìsàn nípa rẹ̀ lọ́wọ́ ṣàránṣẹ́ ayé jẹ́ tó fẹ́ ṣàránṣẹ́ ayé sáyè tí yóò jẹ́ kí ògbó ọlọ́run kó tètè ràn lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù ọlọ́run má dàmú ó yá gbàgbára lọ́wọ́ rẹ̀ ẹni máa ṣẹlẹ ó yẹ gbàgbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín lórúkọ jésù kristi ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó wà ní ipá àti agbára kágbá nù pẹ̀lẹ́mí àdúrà kan tó kù rè ọlọ́run má jẹ̀mú wọ́n rí àlejò ayọ̀ kọ́dún ìkó tó parí. iwájú wọ́ ọlọ́run Elédùmarè lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù ó yá jí gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára làjẹ́ ìrọ̀gà Jésù àlejò ayọ̀ tó ṣe yẹ yín ètò ìsìnkú ayé yín ètí ọ̀ràn ayé yín lọ́wọ́ lónìí ní orúkọ Jésù ọdún ìfọ̀tọ̀pẹ̀ ọ̀run sí yín bẹ́ẹ̀ ni yóò Jésù mi àmín àmín lórúkọ jésù sí. àwọn fi ṣẹ́dá nílò àlejò ayọ̀ yóò wòye yín kàn mọ́mí àlejò ayọ̀ yóò wòye kàn ó ṣe ṣe yín orúkọ jésù wọn ò ṣe fún yín ọlọ́run yóò hàn nínú yín bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa àmín àmín àmín lórúkọ jésù kristi à ń lọ nínú pẹ̀lú àdúrà mi àfẹ́ lọ nínú àdúrà ìṣẹ́gun ọlọ́run má jẹ̀mú olúwa gbà mí lọ́wọ́ kìnìún ayé tó gbé iṣẹ́ mi hánu tó ní ògo mi ò nítàn níbi iṣẹ́ tí a mọ̀mọ́ mi ọlọ́run já ayé mi gbà wọ́n lọ́wọ́ rẹ̀ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára jésù ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára ọba ọmọ ní mọ́ṣálì olúwa kó gba ayé yín kúrò lọ́wọ́ kìnìún ayé tó gbé ayé yín hánu ètò olóko ṣe yín ò ní ta tó olóko ṣe yín ò ní bú jáde tó ní ìṣẹ̀lẹ̀ oníṣẹ̀lẹ̀ lórí iṣẹ́ yín lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù gbogbo ìwà tó pẹ̀rẹ̀ ní kìnìún ayé lọ́wọ́lọ́wọ́ kàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run má jẹ́ kó òjì pọ̀ Jésù olùkọ́ mi mi lórúkọ Jésù ẹ̀ ẹ̀ mú ọba tó. nìkan ni mò ń wòye ìṣeré èyí ká kókó wọ́n kọ́ wọ́n fi orúkọ yìí sí ìsàlẹ̀ wọ́n wá wọ́n ká kókó wọ́n lọ mọ́ inú akèrègbè kan ní inú oko ẹ̀jẹ̀ sọ fún ọlọ́run ọlọ́run lè fọ́ lónìí ṣé ìbẹ̀ṣẹ́. láì tí ì ní nǹkan àgbà lọ́wọ́ ẹja sọ fọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára kò sẹ́ni tó jù lọ kò sẹ́ni tá lè fi ọwọ́ bàbá mi ò kò sẹ́ni tó lè bọ́ ọdọ́ ra gbogbo agbára kágbára tí wọ́n yẹ agbára mi pamọ́ sí lọ́wọ́ dáàdì ẹ̀ ń pẹ́ ọlọ́run ọ̀rọ̀ níṣẹ́ lọ sínú gbàgede lórí agbára ògo mi mọ́ tí mo ò jókòó mi tàn fún èmi tí mo ní ògo ó yẹ ní wákàtí olúwa fọ́tú ẹgbẹ̀dúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ẹ̀rọ bá tọ̀bọ̀ ní ipá àti agbára dádì olúwa kọlù bùnà lù iná kọ́ dàpọ̀ mọ́ àrùn láti ọ̀run níbi ihò tí wọ́n lọ rì mọ́ yẹn ihò tí wọ́n lọ rì lónìí ní orúkọ jésù olúwa yóò kọlù nípa ìmọ̀ wọn jẹ́ ògo yóò wá tán ìyàwó yóò jáde bẹ̀rẹ̀ jésù kristi wa àmín àmín àmín lórúkọ jésù kristi. mọ́mì ẹ wò ó àbẹ̀wò ilé ọmọ yìí wọ́n gbé kọ́ yìí nínú lọ́bìdà bẹ́ẹ̀ pé iṣẹ́ iṣẹ́ àṣìṣe ẹ̀ máa yí èyí lè ti ìbálòpọ̀ tán nítorí kẹ́ ẹ lè bá àbí wọn ṣùgbọ́n wọ́n rí ẹ̀jẹ̀ sọ fún ọlọ́run ọlọ́run ò mú níbi tí a gbé ọmọ ìyá yìí kọ́ sí orúkọ jésù olúwa lọ ṣàwárí rẹ̀ kó fi lé wọn lọ́wọ́ ìgbàdúrà orúkọ jésù abáyé sọ̀rọ̀ jésù mọ́yìn níbi ọmọ yìí ọlọ́run yóò sọ̀rọ̀ yìí yóò fi lé yín lọ́wọ́ mọ́mì lónìí ní orúkọ jésù kristi ohun tó yẹ yín yá yẹ yín náà ni wípé olúwa kó dá ilé ọmọ padà ilé ọmọ tí wọ́n lọ́rọ̀ kò bàjẹ́ wọ́n rò bàjẹ́ lè lọ́jọ́ ayé lọ́jọ́ àdó tóbi torí nípa àjọṣe kọ́sì kan lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù orúkọ lọ ṣàwárí ẹ̀ fún yín ibi wọ́n gbé kọ́sì Olúwa kó dára èyí tí wọ́n ló bàjẹ́ Olúwa tó ṣe bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù Kristi dádì ṣáà iná rí pé ẹ̀mí ìdádúró ni ẹ̀mí ìdádúró ni ojú kẹ̀yìn torí ẹ̀fọ́jú tí wọ́n fún yín ẹ̀mí ìdádúró ni wọ́n mọ̀ mọ̀ fẹ́ dá yín kúnlẹ̀ pátápátá ni ẹ sọ lọ ẹ mú ọba tó pè ní àjẹbá ọmọ ìlú ní orúkọ Jésù bàbá o ó yá fi búrẹ́ ṣòwò ẹ gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára Jésù agbára Jésù gbogbo ogun ẹ̀fọ́ nínú ojú yín ní orúkọ Jésù Olúwa kó gba agbára lọ́wọ́ rẹ̀ mọ́mí ogun ojú àmín àmín àmín lórúkọ jésù kristi ẹjẹ sọ fọlọ àdúrà péjì péré tó bá sọ̀rọ̀ péré lèmi ẹjẹ sọ fọlọ ẹ mọ ọba tó pọ̀ ní ipa àti agbára olúwo tó ìpín mi ṣe ní ọ̀sán yìí gbogbo ibi tó ṣe gbọ̀ngbà orúkọ jésù orúkọ jésù agbára lẹ́sẹ̀ gbọ̀ngàn jésù ọlọ́jà kó tún ìpín kì í ṣe ohun tó fún ìpín yín ohun tó kù fún ìpín láti ṣe jésù àtúnṣe ọlọ́ni yín ní kọjá jésù olùdókòwò tún ìpín ṣe bàbá bàbá tún ìpín wọn ṣe gbogbo tí ìpín yín fẹ́ lónìí ní àmì lórúkọ jésù kristi àdúrà kan tó kú rẹ̀ ká mi ìyá sọ fún àwọn àti agbára olúwa o níbo ni ọ̀rọ̀ mi kù sí. ó ṣe ṣe ẹyin tẹ́lẹ̀ ayé gán mọ̀ bí tó kù sí wọn kẹ́kọ̀ọ́ mọ́ wò pẹ̀lú mo ṣáwà láyé náà ṣùgbọ́n ẹ̀mọ́ bí kókó bí ọ̀pá yẹn ṣùgbọ́n ẹ̀ ń wò ó wípé ẹ̀ bẹ́ẹ̀ ń jẹun ẹ̀ bẹ́ẹ̀ mu sùn yẹn kò sí kò sí tí o yọ fi tàn níbo ni ìrìnàjò ayé mi kò sí tí ìrìnàjò mi yọ fi jáde lọ́wọ́ ní jésù oyè àdìbúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù agbára jésù níbo ni ìrìnàjò ayé kò sí níbo ni ìrìnàjò ayé kò sí ọlọ́wọ́ olúwa kò tán ògùn náà níbi tó kù sí yẹn ọlọ́run mẹ́ta mo kó ṣàtúnṣe rẹ̀ bàbá ṣàtúnṣe ọmọ ṣàtúnṣe rẹ̀ ọmọ ṣàtúnṣe rẹ̀ lórí orúkọ Jésù bí ìrìn àjò yìí kù sí yẹn ọlọ́run ṣàtúnṣe rẹ̀ bẹ́ẹ̀ ni lórí wa àmín àmín àmín lórúkọ Jésù Kristi olúwa kó fi àṣẹ dá yín lò bẹ́ẹ̀ mọ́ ọlọ́run àṣẹ dá yín lò yóò ọ̀rọ̀ yìí kù sí yẹn gangan ní orúkọ Jésù wa kọ́ wọlé náà ṣàtúnṣe ibi tó kù sí orí ẹ tí ò ní ibi tí ò ní kọ́kọ́ lu akófilé yín lọ́wọ́ ẹni yóò rí jésù kristu ní àmì ọkọ̀ jésù kristu lọ nínú pé àdúrà mi nìyẹn ìjà sọ fọlọ́run ní ìwọ̀n tí ọdún yìí kù tí ó parí ẹ máa pẹ́rù ní máa rẹ̀ ẹ̀rù tẹ̀lé ọba lẹ́yìn ṣá bẹ́ẹ̀ ni ẹrù máa ẹrù ọba yóò rù tẹ̀lé ẹrù tó bá fẹ́ kọ́ ẹrù ní ó tẹ̀lé mímọ́ ọba tó pọ̀ nípa ti ara ẹrú ní ẹrù ọba tó fẹ́ ẹrù rẹ̀ èèyàn tó fẹ́ rán sí ayé ìṣòro ayé mi tó sì ní ìwọ̀ ó ní orúkọ ayé mi gbàdúrà orúkọ jésù orúkọ jésù ara jésù àgbàgbà jésù kristi ẹrú ló rẹ ẹrù ọba ẹni tí ó rẹ ẹrù ayé yín tí ò ní wọ̀ tí ò ní ìmọ̀ tó ń tinú lónìí ní orúkọ jésù àkóràn sí ayé yín olúwa yóò ránṣẹ́ ayé brọ́dà olúwa yóò ránṣẹ́ ayé bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi dáàbì ọ̀pẹ́sẹ̀ tó ń lọ fẹ́ ṣe yẹn ní ìparí ṣègbọ́n fi èjì sí ẹ lọ láyé ìpọ̀ làwọn bẹ́ẹ̀ ni kọjá jésù láyọ̀ ẹ sì bọ̀ láyọ̀ ẹ jẹ́ fọlọ́run ọ̀run mọ́mì wọ́n ti ṣe yẹn ọlọ́jọ́ mẹ́mí yín ló bá orúkọ jésù orúkọ jésù alálàjẹ́ sàgà jésù ọ̀pẹ́sọ̀ tó bẹ́ẹ̀ yọ yẹn lórúkọ jésù nìyẹn lọ ah, lórúkọ jésù mo ní òde mẹ́rin lọ ọ̀pẹ́sọ̀ tó bẹ́ẹ̀ ṣe fún yẹn lórúkọ jésù kò ní kan yín lẹ́mẹ̀ lórúkọ jésù yóò wà láàyè ó sì ṣe fún lórúkọ jésù ọlọ́run má jẹ̀mú yóò dà láti ọ̀run òun náà ni oní kọ́kọ́ ṣiṣẹ́ abẹ láì lo abẹ rárá lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù olúwa kò dáwọ́lé lọ́wọ́ jẹ́ kò dáwọ́lé operation yẹn ní orúkọ Jésù yóò sì successfully bẹ́ẹ̀ ni yóò Jésù wa wa àmín àmín àmín lórúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ àsọfọ́lọ́run ẹ̀mú ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa olùkọjá níbi ọ̀rọ̀ mi kù sí bàbá níbi tí ọ̀rọ̀ mi kù sí olúwa olùkọjá níbẹ̀ ẹ̀rọ tó sì ilé tẹ ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ tí ìyẹ wọn ti wọn ti wọn ti ráyè ti ẹ̀ràn ti rẹ̀ mọ́ ń ṣe ayé ẹ̀ràn ti rẹ̀ mọ́ nígbà wọn ọ̀fẹ́ kẹ́ ti ẹ̀ràn tẹ́lẹ̀ ọ̀rọ̀ wo iye tí wọ́n ayé yẹn gan kókó ọ̀rọ̀ ni ní tí ọ̀rọ̀ yìí kù sàn ní wípé ohun tí ò fẹ́ máa náwó lé lórí lẹ̀ wọlé lórí wọ́n mọ̀ mọ̀ gbé wàhálà àti ìdààmú yẹn sínú agbada yẹn wọ́n kà yán ọ̀sẹ̀ mú o níbi tí ọ̀rọ̀ yìí kù sí olúwa yanjú ọ̀sẹ̀ yẹn gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù agbára Jésù agbára níbi tí ọ̀rọ̀ yìí níbi ọ̀rọ̀ yìí kù sí mọ́mì ọlọ́run má yanjú rẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi ẹ̀já ẹ̀ má. àdúrà yorùbá bẹ́ẹ̀ wọn àwọn ti rí àwọn arógo síwájú ológo nù àmọ́ pé arógo síwájú ológo arógo sẹ́ orí ògo àwọn arógo gorì àwọn arógo fògo ya àwọn arógo ògo mọ́lẹ̀ ọlọ́run má jẹ̀mú yóò jẹ ayé ńgbà ní ọ̀sán yìí ó dẹ̀rẹ̀ ayé ńgbà kúrò ní ọmọ ní yìí ìwé ibi tá a ti tó bá láwọn èèyàn tó dá sínú ayé yìí ẹ̀yin náà ipò tí ẹ wà ní inú wọn ẹ tó mọ ìrìn àjò ayé yìí tó kí ògùn ayé yìí. ìlú ẹgbẹ́dúrà orúkọ Jésù orúkọ Jésù lọ́jọ́ àgbàlagbà Jésù ìwé nìkàdé tí ọ̀rọ̀ Ọlọ́run là ìsọ̀rọ̀ nípa rẹ̀ wọn àṣẹ yìí òun mọ́nítọ̀ ṣe bàbá yìí ìwọ lọ mọ́nítọ̀ ṣe màmá ó sọ̀rọ̀ ìṣẹ́kẹsẹ̀kẹ̀ tí máa dé lẹ́sẹ̀ mọ́lẹ̀ lọ́nà orúkọ Jésù yẹ kolu ábù fojú lù ọ́ mọ́mí ẹ̀ rẹ̀ lọ dáàdì mo lẹ́ máa rọ́nà lọ dáàdì mi máa rọ́nà lọ sísítà ọ̀nà máa là fún yín nítorí pé kí ni ògo gbà kó lọ wọn. àpáta ọlọ́wà fi wó wọn mọ́lẹ̀ àpáta ló yá kó fi wó ọ̀tá yín mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi olúwa kó fi àṣẹ dá yín lóhùn ẹni mímọ́ kó fi àṣẹ dá yín lóhùn gbogbo ẹ̀mí arógo síwájú ológo arógo tògórì ẹ̀mí tó lẹ́ẹ̀ ní rọ́nà lọ yẹn ní orúkọ jésù olúwa yóò fà pàdánù àpáta ọlọ́run alààyè ó yá kó wólù mọ́lẹ̀. kristi olúwa àmín àmín àmín lórúkọ jésù kristi alárínà pẹ̀lú àwọn àdúrà èyí tá a mọ́ gbà fún wa ẹ jẹ́ sọ fún ọlọ́run ó yẹ náwó yín sókè ẹ̀mú ọba tó wà ní àtàgbára olúfẹ́ gba lẹ́tà ayọ̀ ọlọ́run fẹ́ gba lẹ́tà ayọ̀ àti agbára o bàbá o ẹ fẹ́ gba lẹ́tà ẹ̀kọ́dún kó tó parí lọ́wọ́ ní oṣù olú akọgbà fún yé. bẹ́ẹ̀ ni olúwa wa àmín àmín àmín lórúkọ jésù dáàdì lẹ́tọ̀ túbọ̀ fún yẹn lórúkọ jésù ní ọ̀sán yẹn lọ gbogbo ẹ̀yin tó máa taari oore yín dànù ẹ pé wọ́n máa taari oore yín dànù bí wọ́n bá ti fẹ́ ṣe inú rẹ̀ wọ́n ti lọ bà yín jẹ́ níbẹ̀. jésù ò lè dìde rẹ mọ́ gbogbo àlàjẹ́ mọ́ yín lọ ẹgbẹ̀ta ayọ̀ yóò sì wúlò fún yín bẹ́ẹ̀ ni ó rí mọ́mí lẹ́tọ̀ tẹ́ lọ bèrè fún yẹn lórúkọ jésù ó gba lẹ́tà ìwé tó parí ohun tó ẹ fẹ́ gẹ́gẹ́ tẹ́ sọ fọlọ́run ẹ̀yin lẹ́ máa tẹ́ ẹ fẹ́ yẹn. ẹ̀mí tójú mọ́ ìgbà nìkan lọ́nkọ́ ká ló gbé wọn lára yín. gbogbo ẹ̀mí tó ń bọ̀ ọmọ yín lára èyí ló máa bá bì kú nígbàgbọ́ lórúkọ Jésù lọ lórúkọ Jésù ètò wà nínú yìí ò ní bàjẹ́ níwálẹ̀ gbogbo ní òdòdó ìdíje ọmọ ni bẹ́ẹ̀ náà Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù Kristi fún ọjọ́ ìgbà ìgbà. gba promotion ibi iṣẹ́ ẹ wò pé ó ti yẹ gba promotion báwo ìgbà ẹ̀mí tó ń kàkùrẹ̀ ẹ̀mí tó kàkùrẹ̀ yín ló yẹ kẹ́ ti gbẹ ìgbéga lónìí ní orúkọ Jésù olúwa agbára ọwọ́ rẹ̀ wúrà orúkọ Jésù orúkọ Jésù Jésù ẹ̀mí tó kàkùn ìgbà yín ní iṣẹ́ yẹn ó yẹ kẹ́ ẹ̀ tọ́jọ́ ti pẹ́ ṣùgbọ́n ẹ̀mí kan wọ́n ṣe yín ènìyàn níbi tó yẹ kẹ́ ẹ̀ gbẹ ìgbéga lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù olúwa kó gba agbára lọ́wọ́ ọmọ mọ́tà sísá lónìí ní orúkọ jésù dáàdì mi olúwa yóò dojú ti wọ́n gbogbo ẹ̀mí tó ta kò yín níbi ohun rere tó lọ dúró sójú ọ̀nà ìṣe yẹn lónìí ní orúkọ jésù olúwa dáàdì bẹ́ẹ̀ yóò rí jésù olúwa wa àmín àmín àmín orúkọ jésù ẹgbẹ́ gbẹ́tọ̀ sí ìlú ẹ̀fẹ́ ọ̀rọ̀ ìmú ọba tí fúnni níwèé ayọ̀ yẹ kófìlẹ̀ yín lọ́wọ́ ẹgbẹ̀rún. ẹ gba visa ti lọ ìlú òyìnbó ọ̀nà yóò là fún yín ọ̀nà yóò là fún yín ooo oh, Jésù Kristi wọ́n ní kẹ́ ẹ bomi níwájú ẹ fẹ́ fọ orí yẹn fúnra rẹ̀ yẹn fọ ẹ̀mí mímọ́ ẹ fẹ́ gba visa ni mò ń sọ nípa rẹ̀ ẹ fẹ́ gbàgbé onílùú ni mò ń sọ nípa rẹ̀ ìwé ìtẹ̀sí síwájú oore nìyẹn ẹ bomi sí ẹ síwájú lórúkọ jésù lágbára gíga jésù ọlọ́run májẹ̀mú o. níwákàtí ọ̀wọ̀ ìwọ̀n fi forí ọ̀nà ni orí tẹ́ gbé lọ síbẹ̀ tẹ́ fi gbá tààyọ̀ yín orí tẹ́ gbé lọ síbẹ̀ tẹ́ fi bẹ́ẹ̀ ni yóò rí jésù lọ́wọ́ wa àmín àmín àmín lórúkọ jésù dádì brọ́dì. bá ti fi fún ẹnu ẹ wá wo ìyó tó ta sí ẹ lọ dà sí inú tọ́lẹ̀tì ẹ̀rọ ẹ̀yẹ ẹ̀yẹ. ìmọ̀ ẹ̀yọ ẹ̀bí ẹ̀fẹ̀mí ìfọ̀rí yín lórúkọ Jésù Kristi tẹ bá wà ní òróró ẹni òróró àtàwọn òróró tá a ti máa yẹ ẹ fi sàmì sí orí náà ẹ ti fọ̀ tán lórúkọ. lẹ́tà ẹ́mbáàsì yẹn ẹ̀ka lẹ́tà ọmọ nílùú yẹn lórúkọ Jésù yóò fi lé lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù kìí lọ àmín àmín àmín lórúkọ Jésù kìí fún àwọn oníbìsí orí ẹ̀bùnmi síwájú ọlọ́run má jẹ̀mú o àwọn tó wọn tàbí àwọn tó wà nínú lọ́wọ́ ọlọ́run mo fẹ́ gbé ọmọ mi lágbèjọ́ ọkùnrin ní àbí obìnrin olúwa ṣe ní olú ọmọ ó yẹ ẹ̀bùnmi orúkọ jésù orúkọ jésù agbára jẹ́ ọmọ tí ń bẹnu máyì àti ọmọ tí màmá ẹ̀ fẹ́ kó wà nínú wọn ní orúkọ jésù ọlọ́run ṣe lọ́mọ májẹ̀mú ṣe lọ́mọ ìlérí ṣe lọ́mọ ṣàrẹ ṣe lọ́mọ tí ò ní kú ní orúkọ jésù wálẹ̀ èyí tẹ̀sí ń bẹ̀rẹ̀ tẹ̀sí ní orúkọ jésù ọ̀lẹ̀ yóò sọ nínú yín ọlọ́run ọ̀lẹ̀ sọ nínú adánà tó mú sọ́dà ó sì ń bẹ síbẹ̀ sí ní orúkọ jésù ọ̀lẹ̀ kò sọ nínú yín tó wà ní orúkọ jésù ẹ̀ ní bóyún ẹ ò ní pọ́n lọ ọmọ òwò yóò wà bàbá náà yóò wà láàyè ní orúkọ Jésù. Jésù Olúwa wa. a bẹ̀rẹ̀ náà ní ẹsẹ̀kẹsẹ̀ ní ọ̀la a lò ní ọ̀la. á lò ní ọjọ́ tí ṣe sátọ̀dẹ̀ owó tí òun yẹ kí yóò sá lọ tẹ̀ ní rí mọ́ sátidé tí ò ní sínú rẹ̀. rere ọ̀pọ̀ ní wá sínú ayé ọmọ májèmú tàbí tí ó wà ní orí ọmọ yẹn tàbí tó wà nínú aláìgbọ́n fún yín àmì lórúkọ Jésù Kristi bẹ̀rẹ̀ sí wọlé báyìí ẹ̀jẹ̀ àgbàdúrà ọlọ́run gbà mí mo tábí àmì ètúwò lórí mo má jẹ́ wọ́n gbé ká mọ́ ní orúkọ jésù wò ní bẹ́ẹ̀ mọ́lẹ̀ ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin girama ní orúkọ jésù wò ní bẹ́ẹ̀ bí ká yín mọ́lẹ̀ gbogbo ẹ̀rọ bí jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kìsì ẹ̀já sọ fún ọlọ́run lórí àwọn ìwé náà ọlọ́run o gbogbo wàhálà ìdààmú tí máa wọn orúkọ jésù ní òpin ọdún májọ wọlé mi májọ wọlé ìgbàdúrà ní orúkọ Jésù kò ní ya ilé wa bàbá o má jò ya ilé wa Ọlọ́run má jò má jò ya ilé wa òwúrọ̀ kó sàmì sí kó sì sàmì sí tèmi náà Jésù olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ó gbàgbọ́. gbé lórúkọ jésù má jẹ́ ó fẹ́ kú mọ̀ mí má jẹ́ ó fẹ́ kú mọ̀ lé mi ká orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run má jẹ̀ mú o gbogbo abiyamọ ayé n ò ní fẹ́ kú mọ̀ lé yín gbogbo ẹ̀mí tí má jésù olúwa wa àmín àmín àmín ló orúkọ jésù kristu ẹ̀ka ọ̀kan ẹ̀jẹ̀ sọ fọ́lọ́ ẹ̀mú ọba tó pọ̀ nípa ẹ̀dá olùwà gbogbo ẹsẹ̀ gírígírí bí <clears throat> tí wọ́n rìn wọlé àwọn mìíràn ní ọ̀pẹ ọ̀rọ̀. gbogbo bàtà góòdì sọ́dọ̀ yẹn bọ́ sẹ́nu ọ̀rìn yín gbogbo ẹ̀sẹ̀ ẹbí girigiri ìbànújẹ́ lónìí ní orúkọ Jésù Olúwa ó fi ọlọ́run má yẹ fa igi lé ó fi ọjọ́ àwọn ènìyàn ọlọ́run má yẹ mú kó sàmì ìṣe ìgú kó lè wá kó sá ẹ̀sán tó wá kó fún lọ. wọ́n lọ́sọ̀ọ́ nígbà lẹ́tà ibi a ò ní kọ lẹ́tà ibi gbogbo lẹ́tà tàfẹ́kọ̀ àfẹ́kọ̀ kò ní ilé wa bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín àmín àmín ló bá sọ̀rọ̀ gbọ́wọ́ ọlọ́run láti wá nìkan tá a ti bẹ̀rẹ̀ ètò olúwa tó wọ́n látẹnu ìyá bẹ̀rẹ̀ abániṣẹ́ jẹ́ ìbí tilé ìjọsìn wa ìjọsìn ọ̀gbìn ti lè hánú ní ìlú nàìjíríà níbí tí wọ́n tóun yẹn ń jáde láti ilé iṣẹ́ ìbílẹ̀ nàìjíríà níbí. olúwa yóò wà pẹ̀lú òye iléeṣẹ́ náà ní títí pa orúkọ jésù fi ń tẹ́lẹ̀ pílọ̀. ní arojú choro yẹn àtòrò wàhálà ìdààmú lórúkọ jésù kò ní jẹ́ pẹ́yìn o wọlé ọgbà tó lè túwọ̀ lórúkọ jésù òní gbé yálé wa ọlọ́run má jẹ̀mú lẹ́dàá wa kó bá wa kọ́ Telephone number: náà rèé ó sẹ́yìn fifty sixty four twenty three eleven wọ́n náà jẹ́ àkọsí ó seven ó fifty seven eighty four twenty three eleven tẹ bá ti pè fún ara mi máa gbé fóònù yín lórúkọ Jésù àwọn onígbèrè tìjú tí a bá fẹ́ sùn lálẹ́ ẹ jẹ́ ká ka sáàmù ìsàmù thirty one to three orin dáfídì ọgbọ̀n orin dáfídì ọgbọ̀n thirty one to three orin dáfídì thirty one to three ẹ jẹ́ ká máa kà á lórí olúwa yóò sàmì ìsára ìkórìíwá yóò sà ẹ̀rùn olúwa yóò fò lọ lọ́sọ̀ tó pàdé ìyá àdó ẹ̀ bá jp lórí ètò ohun olú. ò ní dòkú àti bẹ́ẹ̀ dòkú wàá dàgbà mọ́ kò wọlé wa jésù lọ́wọ́ yóò dìwọ́ mú. ọ̀la yóò sọ àwọn èèyàn tó wà nínú yìí ẹ ó bì láyọ̀ á gbóhùn yá á gbóhùn